السلام عليكم ورحمة الله وبركاته أتاني القرآن وما للعبد له إلا أن ينتزعه بين owó ẹrú lẹ́yìn ìgbà tí ẹrú bá ti di ẹni owó tí fífún ẹrú lómìnira bá lọ́wọ́ ẹrú ẹrú olùwé ó ti yé wa tẹ́lẹ̀ kíkẹ́ ẹrú ò lè dá àkàtà ní àtòun àti tó ní nǹkan àdéhùn méjèèjì jẹ́ fún olówó rẹ̀ ìgbà tí olówó ẹrú tó bá ti fún ẹrú lómìnira gbogbo owó tí òmìnira yẹn bá bá lọ́wọ́ ẹrú ẹrú náà ló ní. bẹ́ẹ̀ náà lẹ́rú tí ọkọ̀ ìwé pẹ̀lú olówó rẹ̀ lórí àtúnṣe kan ìrarọ̀ padà lórí ibi tó bá ti san owó yẹn yóò di òmìnira nígbà tí owó yẹn bá ti lè pín gbogbo owó yòówù tó bá tó kù lọ́wọ́ ẹrú ẹrú lọ. tó eléyìí ẹ̀sìn àyè pé ẹ̀sìn Islam kò sábà sí nínú rẹ̀ bí ti wù ló kéré náà. ó fún gbogbo oníkálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ kò sì gbà kí àbòsí ó rí lọ́dọ̀ kankan. ó tilẹ̀ jẹ́ pé ṣáájú kẹ́rú tó dòmìnira a ní kò lè dá kankan yín ṣùgbọ́n ní ìsìn tó ti dòmìnira ó ti lè dá nǹkan ní àti pé owó tí òmìnira bá bá lọ́wọ́ rẹ̀ ń kọ́ yẹ́sìrì ààrẹ ìfọ́kùnmọ̀ ṣọ́ríyà ìdájọ́ òmìnira náà yọ̀ọ̀sán lórí owó tí òmìnira bá lọ́wọ́ rẹ̀ ń kọ́. إلا أن ينتزعه السيد àyàfi tólówó rẹ̀ bá jẹ àgbà lọ́wọ́ rẹ̀ o a gbọ́ pé ńgbà tó ti dòmìnira báyìí ní kí á tó dòmìnira báyìí gbogbo owó tí ń bẹ lápò rẹ̀ wọ ló ní ọdà ẹ̀mí ọgbà ilé o ti san owó tá a ní kọ ọsán tán ẹ bá ní wàá kó rẹ̀ ó ti sanwó tó tún á ní wọ́n wà fún rẹ̀ ní gbogbo ọjọ́ bàbá ń bẹ̀ fún tó kó wá kò sí wà. àgbàmọ́ náà kò tún ní gbà mí mọ́ lẹ́yìn ẹ̀ èyí túmọ̀ sí wípé lópin ìgbà tí olówó rẹ̀ yún olówó rẹ̀ tẹ́lẹ̀ mú tí ọba ti já owó gbàmọ́ lọ́wọ́ ẹrú náà ló lówó yẹn ṣùgbọ́n bá já gbàmọ́ lọ́wọ́. sẹ́nu pé àgbà máa nù nígbà tó náà bá ti dòmìnira wọn náà ti dá tó lẹ́tọ̀ọ́ láti dá nǹkan ara rẹ̀ ní. bákan náà àtàní fẹ́yìn àjọkọ̀ ọ̀gá dẹ̀rọ̀ ولم يستثن ماله فليس له أن ينتزعه. èèyàn bá ń fún ẹrú rẹ̀ lómìnira pé ìwọ ẹrú mi o òdòmìnira àbí èèyàn pọ̀ wí pẹ̀lú ẹrú wípé tó o bá ti lè san iye báyìí ó ti dòmìnira ṣùgbọ́n àsìkò téèyàn ń sọ ikú òun fún ẹrú lómìnira yẹn èèyàn sọ wípé yàtọ̀ sí wípé gbogbo owó tí máa ń bẹ lọ́dọ̀ rẹ lásìkò tí mo ń fún ọ lómìnira o. èmi ni mo ní èèyàn ti sọ pé yàtọ̀ sí pé gbogbo owó ti máa ń bẹ pẹ̀lú rẹ lásìkò tó o bá san owó tá a jọ kọ́kọ́ tó fi rárá rẹ padà tán èmi náà mo tún ní lẹ́yìn ọba ti rántí àlàyé eléyìí o torí pé ńgbà tó fún lómìnira yìí yàtọ̀ sí owó títí fún ọ lómìnira bábá lọ́dọ̀ rẹ èmi mọ́ ní. àsìkò tó ẹsẹ̀ jọ ń kọ̀wé ọ̀ ṣàlàyé fún ike ńgbà tí owó ìjọba sápé o gbogbo owó tó bá tún á ní èmi náà ní tó gba lọ́wọ́ rẹ ń gbà wọn. ẹ sọ yẹn lópin ìgbà tó ìbá ti sọ ṣàlàyé ìṣẹ̀lẹ̀ owó àníyàn tẹ̀sí à kọ̀tọ́ sí ọ ike kọjá ìrò owó bẹ́ẹ̀ gbà nítorí pé alọ́flò àdàmù ẹ̀ǹtẹ̀zà eléyìí tó jẹ́ òfin òun náà ní kíkọ̀ tọkọ̀ gbà nítorí pé alẹ́ǹtẹ̀zà ọ̀hún àdàmẹ̀gán wà àdàmù ọ̀hún àdàmọ̀ bọ́ tẹ́lẹ̀ lọ lẹ́tọ̀ọ́ bá ti gbà á wọ́n ní kíá sẹ́rù náà ti dòmìnira ara rẹ̀ ọ̀tọ́ kíkọ́ gba owó rẹ̀ lọ́wọ́ rẹ̀ má. ọlọ́tí ti ọ̀rọ̀ sàádé tó fi anábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá sẹ́lẹ̀ léèrè kí ẹ̀jẹ̀ wà anábì sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀ tábàárẹ̀ nìkan tó wá ó fẹ́ ja owó mi gbà mẹ́mi lọ́wọ́ pé kí n jọ ẹ lẹ̀ fún un anábì ní rárá o tó bá wá dojú ìjà kọ mí kọ́ anábì ní dojú ìjà kọ nù tọ́ba wá lẹ́kùn lọ́ba yáwọ́ tó pa mí kọ́ anábì lálùjẹ́ náà lọ́wọ́ ìyẹn tó bá ti pè mí mo bá yáwọ́ tí mo pa ń kọ́ anábì nínú ìyẹn òmìnira nìyẹn ẹni tó bá jẹ́ òmìnira ara rẹ̀ ẹnì kò sẹ́rú tẹ́ wàá da ọgbà mọ́ lọ́wọ́ tẹ́ ọmọ wa pé tọ́ gbogbo bá fi pípa náà lọ fẹ́ gbà rárá o eléyìí jẹba ṣùgbọ́n àsìkò tó wà lẹ́rú yẹn máa xèèlè tó máa la xèèlè tẹ́lẹ̀ ọgbọ́n wò lẹni tí ọgbọ́n lè gbọ́n ẹni tí ọgbọ́n ọgbọ́n gbọ́n kankan nítorí pé wọ́n ní àtiwọ́ àti nǹkan àní rẹ ẹnìkan lónìí ọwọ́ abẹ wulẹ̀ ọmọ abajà lórí kọ́fẹ́ gbà nǹkan àní lọ́wọ́ rẹ ọlọ́run rẹ gan olójú pẹ̀lú ìtumọ̀ sí wípé lópin ìgbà tó ọ̀gá ti dá mẹ́jẹ̀mú rẹ̀ pé nígbà tó bá dà tán o ìwọ ló ní owó tí máa ń bẹ àyíngbà tó bá fún lómìnira tán o ìwọ ló ní owó tí máa ń bẹ pẹ̀lú ẹ̀ ajẹ́ pé ẹni tó lówó náà ló lówó kìí ṣe wọ̀. tí ẹ bá ti wá fún ẹrú kan láǹfààní àti pé kókọ ìwé pé ọ̀sán owó kan nígbà tó bá ti san owó yẹn tó ń lò ó di òmìnira à ń pe ẹrú yẹn tó bá jọkùnrin ní mùkádẹ́bù tó bá ti di obìnrin à ń pè ní mùkàdẹ́bẹ̀ ẹni tó bá ti fi ọwọ́ ara rẹ̀ fún ní bàbá níyì ó ti kọ̀wé kó wọ́n ra rohun wọ́n gba rohun lẹ̀ lọ́wọ́ rẹ̀ òun di òmìnira tọ́ kọ̀tọ́ sí ọmọ o wàlẹ́ yìí fẹ́lẹ́ wọ́n òun ká sábẹ́ sí yìí kọ̀tọ́ sí ọ sí pé kó o bá lu bẹ́ẹ̀ lù máa tó bá jó bẹ̀rẹ̀ ni ó ti tọ́ sí ọ tẹ́lẹ̀ kọ́ máa bá lò nítorí jíjẹ tó dẹ́rù ẹ̀ kọ̀síìsì tó ti kọ̀wé ní ìsìnkú ara rò ń padà láti jẹ́ tó bá ti kọ̀wé ń kọ́dà láì sí ìsànkọ́ bọ̀ kò sọ pé ọkọ̀ tó bá lò máa. ìdí ni wípé lásìkò tí obìnrin ti kọ̀wé ń kó ara rò ń padà ó ti ra ààbò ó ti rà sọ fúnra ara rẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ ó sì tún ti wá ìgbọ́ tó gbópa tó nípa fún dúkìá rẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ nísìnyí kìí sẹ́ni tó lè náwó tó náwó gánà kìí sì sẹ́ni tó ti pé bàbá pé mo kówó rẹ̀ wáyé kò fún ọmọ àyàfi tó bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe síwájú ìgbèrú ẹrú tó pọ̀ wípé wọ́n ra rò ń padà yẹn ọkà gara kò lè bá owó sísan yìí lọ síwájú má aṣọ ife lópin ìgbà tó bá ṣe kókó bọ̀ lórí rẹ̀ láti san tí ó ti san yóò tún padà di ẹrú torí adéjì tó sọ alùpùpù àtẹ̀wò rọ̀kẹ́kọ̀ọ́n máa lọ ààrẹ ìhè dirham ẹrú tó akọ̀wé pé yọ rárá rẹ̀ ẹrú náà ni ọmọ ẹ̀jẹ̀ ṣọ́gun àti wàá kọ́bọ̀ lórí rẹ̀ tó sì tó bá jẹ́ kọ́bọ̀ lórí rẹ̀ tí ò san ẹ̀rú náà ní ọ̀nà jẹ. ìwọ́n ṣe ti sanwó lọ àbí tó ti kọ̀wé fún wọn máa tí ò sì sí kágara tó bá ti kó bẹ́ẹ̀ ni ó ti dèwọ̀ fún ọ láti bá lò owó rẹ̀ gan ti dèwọ̀ fún ọ láti máa náwó mú. tọ́ba lọ́ba ló ń bọ́ lẹ́yìn ìgbà tó ti kọ̀wé fún ọ rà rò ń padà. àní fi àjọ onídìí àpòsèzìnà onídìí àpòsèzìnà lè dọ́dọ́ gbajù ṣùgbọ́n ọkàn àbùkù ìyá tìsínà ló ní jẹ ọmọọgbà ìbáwí àyà àti tó bá jẹ pé ọba ọba ọba ọba sàròyé pé ìwọ ọmọ ọmọ kí sẹ́yìn bá ti kọ̀wé bí o ti dè wọ kódà tó bá ti kọ́ ọmọ ni kí ló ti fẹ́ wá dé lẹ́nu ẹ̀ gbaná ó tó fi ọlẹ̀ àmọ́tọ́ wá gbọ́ pé kíní bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kú ò ní jẹ gbàgbé náà ni bí ká sọ ọlọ́kọ̀ tó èkú lọ́wọ́ gbọ́ sí níyàwó kan tẹ́lẹ̀ o sì níyàwó rí láyé ká nà ọlẹ́gbọ̀ ọgọ́rùn-ún ká tó fi ọ̀tá ká fi ọ̀pá mọ́sáwọn èèyàn fọ́dún kan àdìsílẹ̀ yẹn fún ọ ṣùgbọ́n jẹ ìyà ọ jẹ ìyà ṣùgbọ́n kò tiẹ̀ gba wọ́n ti fi ogún fún ọ lẹ́yìn náà wọ́n lọ fi ọkọ̀ amúfọ́sẹ̀ méjì tòun irú eléyìí tàbí kí tẹ̀yìn bá jẹ́ irú ya bẹ́ẹ̀ tó bá rí jọ́mi yóò àtètè máa lójú ló sílẹ̀ ìyẹn jẹ́ báwọn. ojú wa lọ kọlù ẹtù ti kọ̀wé pé ọmọ rárá rẹ̀ ìgbà ojú ọ̀gánjúà òkú òní ti nígbà ní ọmọ ojú kò bẹ́ẹ̀ ọmọ ọdún kánú bàbá lóyún olóyún olóyún kó olóyún ti jẹ́ oní ẹ̀mọ́ wa jìnnà òun náà ni tọ́ ẹ dákun obìnrin fẹ́ rárá tiẹ̀ padà ni ìwọ́dù tó ti kàn ní kàkúté lẹ́sẹ̀ báyìí ó ti sẹ́rù rẹ̀ ní wúwo báwo láti wá ṣe é sáàpé gómìnà ọmọ sanwó tó ni sáàtò bá sanwó tán tó bá dé máa ajẹ́ kíkọ́. ó dẹni tó bímọ fọ́gà rẹ̀ ó sì tún dẹni tó ṣe pé ọ̀rọ̀ ara rẹ̀ padà. sọ àbí àgọ́gbé wo ọ̀rọ̀ pọ̀nsán ó ti tó gẹ́bà nígbà tó ti lè lóyún fún bàbá yẹn tó tó ṣẹlẹ̀ nísìnyí pé mo ti di òní sanwó mọ́ odi Ummul tọba ti ṣe ṣe Ummul Walad di ìyá ọmọ ọ̀gá rẹ̀ ó sì máa sanwó àti rárá rẹ padà tẹ́lẹ̀ ètò pẹ̀tù náà nù kọ́dé ó sì máa bẹ lórí fún wọn sanwó àti rárá òun padà tó tilẹ̀ jẹ́ pé ọ̀gá ti sọ ní ti ọ̀pọ̀ ẹ̀fọn. tí obìnrin yìí báyìí tó bá rówó san adẹ́pẹ́ ọ̀lọ́ tí ọba rówó san tọkùnrin bá ti kúta ìfò áfún lómìnira rẹ̀ tí ọba ti rówó san tọkùnrin bá ti kúta ìfò áfún lómìnira rẹ̀ tó bá wá tẹ̀lé pa ti kọ̀wé pẹ̀lú ẹrú ẹrú yìí bá jọ ọkùnrin ẹrú yìí bá jọ obìnrin a ti wá kọ̀wé ẹrú bá bímọ ẹrú mìíràn bímọ wọ́n bímọ fẹ́rú kùnrin báwo láti sọmọ دخل معهما في الكتابة وعتق بعتقهما ọmọ wọn oní ọ̀dọ̀ ni tó ṣe pé ìwé tí ti kọ́ ọkàrí ọ̀nà tí ìyá yẹn bá ti rómìnira ọmọ náà dómìnira bàbá tó dẹrú ti rómìnira ọmọ náà dómìnira ti kí wọ́n sàlẹ̀ fún owó ọwọ́ òwe ti láti fi di òmìnira ní kí ádé bàbá àbíyá rẹ̀ náà bá ti san owó tí wọ́n ti ra ara wọn padà. a rí pé nínú òfin amẹ́nubá yìí pé ẹni tó lẹ́rú ọlẹ́tọ̀ọ́ sí ẹrú yìí láti máa bá lò. náà lọ́lọ́run ti sọ ọ́nà Al-Qur'an ó ní wal ladhina hum li furujihim hafidhun. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين àwọn olùmọ̀sọ ife àyà yẹn àwọn ọkùnrin nìkan ló bá wí o àwọn ọmọ amẹ́lẹ̀kẹ́tà ìmánu ọ̀hún mọ̀míìrù yẹn mọ̀míìrù kòkó ni àwọn ọkùnrin nìkan ló bá wí lónìí iná ọ̀bá àwọn obìnrin wí o kọ̀tọ́ tóbìnrin tó lẹ́rú ibi kọ́ wá tẹ́ra rẹ̀ lẹ̀ fún ẹrú rẹ̀ kọ́ máa bá lò ó tó bá ti bẹ́ẹ̀ sí náà ló ń ti yẹn o. bákan náà kọ̀tọ́ tóbìnrin tó lẹ́rú tó ní ẹrúbìnrin fún àti ẹ̀ ọmọ wa dán ibi àwọn kàtà aláìlórí lọ́wọ́ wò kọ̀tọ́ o ọkùnrin nìkan lọ́lọ́wọ́n bá fún lẹ́tọ̀ eléyìí ọkùnrin nìkan lọ́lọ́wọ́n bá fún lẹ́tọ̀ eléyìí tó bá wá ṣe pé ìyá lọ́lẹ́rú ìyá yìí á ti dín mà kíkẹ́ kọ̀tọ́ sí kí ìbálòpọ̀ kankan wáyé láàrin rẹ̀ àtẹrú rẹ̀ ẹrú ìjọkùnrin àbọ́jọ́bìnrin ǹjẹ́ àwọn ọmọ ẹ̀yà yìí táwọn lè fọ́n fọ́n ṣe àwọn ẹrú ìyá wọn ìgbà rẹ̀. kọ̀tọ́ o ìyá lọ lẹ́rú kìí sọ́mọ o ẹrú tọ́lọ̀ ń sì lẹ́tọ̀ọ́ fún láti máa bá a ní ìbálòpọ̀ òun náà lè tẹ̀yàn ní kápá lórí ẹ̀ wọ́n ní àwọn máa má là kẹ́tì ayé máa nù hùn aláwọn ẹrú tí wọ́n ní kápá lórí ẹ̀ torí ẹ̀ ẹrú ìyá ẹ ẹrú ìyá rẹ ni o kìí ṣẹrú tiẹ̀ o tó àgbẹ̀ntì ìyá ẹni bá ti ní èèyàn náà ló ní o kẹ́là bíi tẹ́lẹ̀ yìí kọ́ àmọ́ tí ìyá tó lẹ́rú tó bá bùn ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ lọ́kan nínú àwọn ẹrú ẹ̀ ẹrú yẹn ó dẹ̀tọ̀ fọmọ tí wọ́n bá bùn ó dẹ̀tọ̀ ẹnìkan pàtó tí wọ́n wá bùn ìní ọ̀jẹ̀ sọ fún yàtọ̀ sẹ́ni tí wọ́n ò bùn dábàá wá pé nǹkan ẹ̀gbẹ́ ni tẹni náà ni kò tuntun jẹbẹ nǹkan àbúrò ẹni tẹni náà ni ṣùgbọ́n kí ayọ̀ lọ pa ayọ̀ lọ ìyá tó bímọ púpọ̀ tọ́wọ́ àbùkán lẹ́bùn àtọ̀ tí àwọn míì kọlọ bẹ̀rù ọlọ. kẹ́rù ti ṣe wá nínú hadithi albashir baba nu'man tó bọ́ ọmọ rẹ̀ lẹ́bùn tọ́wọ́ ń pè àwọn pé ẹ̀bùn tí wọ́n bọ́ ọmọ mi ní wọ́n bọ́ nu'man kí á dáa bàbá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹ lọ fi hàn ànábì sallallahu alaihi wasallam kẹjọ jẹ́rìí. ànábì sallallahu alaihi wasallam wọ́n sì mọ̀ yí pé Bashir yìí ọmọ tó bí ojú Nu'man lọ́wọ́ pọ̀. wọ́n sì sọ pé akullu waladaka a'taytahu mithla hadha. ṣé gbogbo àwọn ọmọ rẹ tó bí náà ló fún ro eléyìí ó ní rárá o wọ́n ti pè Nu'man nìkan fún un ó ní rárá o ẹwẹ́ lómi jọ jẹ́rìí ẹ máa ṣe àwọn ọmọ yín ẹ má pè mí sí torí ẹ̀ tí ìyá bá bọ nínú àwọn ọmọ rẹ̀ lẹ́rú tí ò bọ àwọn míì àmì ìbéèrè wà bẹ̀ kí ló dé ẹ bọ bẹ kì í ṣe pé tí wọ́n máa bá wọn sùn o àmọ́ ẹ̀bùn wọn tó lówó ni ẹ̀bùn wọn náà ní tiwọn ọ̀tẹ̀ bó ṣe jẹ́ mẹ́rin. ẹnìkan wá nígbà tẹ sọ pé tẹrú tó ti kọ̀wé pẹ̀lú olówó rẹ̀ tọ́ba ti pé wọ́n bímọ fún un àbọ̀n ló bímọ lóbìnrin ṣé ó sì rọrùn kẹrù ọjẹrù ó sì tún máa jẹyàwó bẹ́ẹ̀ ni ó rọrùn. nítorí pé ọlọ́run ọba tó ṣe lẹ́tọ̀ọ́ kẹrù kíkó náà fẹ́yàwó torí èèyàn ni kìí èèyàn ni ẹranko ni nípa pàmò àtàbí torí ẹ̀ ló ti jẹ́ pé eléyẹn kìyàtò ṣẹbẹ àwọn olùmọ̀ọ́lù máa ń lò èwo lọ́jọ́ jù láàrin èèyàn àti ẹranko èwo lẹ́rú jọ jù irú ẹrú yẹn tó ṣe é pé ọlọ olóyún bí kọjá dilé kọ olóyún èmi náà láti sọ ṣáájú ṣé gbogbo amatẹ́rù bá bí fàwọlẹ́dùn ha bí mẹ́sílẹ̀tì ha ọmọ rẹ̀ bí rẹ̀ náà ní òòlù àyàfi tó bá yẹ pé olówó rẹ̀ ló bí fún bákan náà tó bá yẹ pé ẹni tó bí fún wọ́n parọ́ fún lóbìnrin yẹn wọ́n ló lómìnira wọn ò pé ẹrù ni tòṣùpọ̀ tó bá dájú wípé èsì kí wọ́n parọ́ fún ọ ọmọ lẹ́rú kó tó fẹ́ ọba rí bẹ́ẹ̀ ẹ̀kí gbogbo ọmọ tẹ̀ ń bá ń bí ẹ̀ ń dá wọn jọ olówó obìnrin ni o tọ́rẹ́ tó ní náà lọ́lọ́ ma bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ o bí ìgbà tó fún wa léwúrẹ́ tọ́ bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ o gbogbo ọmọ tó wúrẹ́ bá bí ń kọ́ ẹni tó nìyẹ wúrẹ́ lónìí àwọn ọmọ náà gbẹgbẹ bẹ́ẹ̀ wọ́n rí tó eléyìí jẹ́ báwọn bẹ́ẹ̀ náà lọkùnrin tọ́jẹ́rú olówó rẹ̀ ó lè fi ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ ní ìfún lọ́nà tí ó jẹ́ pé gbogbo ọmọdé bá tún jọ ń bí wọ́n bá dá owó jọ nu torí gbogbo ọmọdé bá bí owó náà tún ni ó tún máa dá wọn jọ wọ́n máa kó ẹrú lọ sọ́jà lọ tà yẹn bẹ́ẹ̀ ṣe máa pé wúrẹ́ lọ sọ́jà lọ tà bẹ́ẹ̀ lọ ja àwọn ẹrú wa wọ́n ń pè ní sóòkò rọ̀kìyìkọ̀ ọjà àwọn ẹrú ọwọ́ àlàyé john nígbà tí Islam lágbára gan tọ́lọ̀ tọ́lọ̀ wèé tó fẹ́ rà tó mú lọlé torí tó bá ti rà á ó ti di àwọn máa mẹlẹ́kẹ́ ayé máa nù hùn ó ti dẹ̀ tọ́ ọ ọba àràbí mẹ́wàá kọ́ ọ̀ràbí mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run ọlọ́run tọ̀ torí ẹ̀ olówó tó lẹ́rú ó lè máa mà kó kó so ìjì láàrin wa torí kówó rẹ̀ ó lè máa pọ̀ sí ẹ̀ka tó máa bí máa so tọ̀ ìtumọ̀ pé tí wọ́n bá bí máa nu tó bá ti wá kọ̀wé tó jẹ́ ìdájọ́ tó mú bàbá ni ó mọ ọmọ o tó bá jẹ́ ìdájọ́ tó mú ìyá náà ni ó mú un ọmọ ìdí ni wípé kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ká ya ìyá àtọmọ rẹ̀ bàbá àtọmọ rẹ̀ báyà látàrí títà tata ọ̀kan nínú àwọn méjèèjì bàbá títà bàbá káyà tọmọ náà bàbá títà ya káyà tọmọ náà kéde pé bàbá wà ní Kafaristan ọmọ wa wà lẹ́kọ̀ọ́ pọ̀tọ́ ẹ̀ gbọ́dọ̀ yà wọ́n torí àdìsá náà sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti ya ẹni tá a bá mú lẹ́rú tá ya òun àtọ́mọ rẹ̀ tó bá sì kan títà a gbọ́dọ̀ ya òun àtọ́mọ rẹ̀ tó bá mú ata òbí á sì ta ọmọ náà. وتجوز إدارة الجماعة ولا يعتقون إلا بأداء الجميع kòsíjọ́ burú ipe ká kó àwọn tó pọ̀ nínú àwọn ẹrú jọ káwá kọ̀wé ẹyọ kan lópin ìgbà tó bá ti pẹ́ nìkan náà ló ní gbogbo wọn káwá sọ pé gbogbo yín tẹ́ bá san iye báyìí o àti pé gbogbo yín dòmìnira gbogbo yín tẹ́ bá sẹ́yìn báyìí ẹ dòmìnira tọ gbogbo yín àwọn náà wàá ṣe break down ètò àwọn ogún ni o bàbá yìí sọ pé tá a bá san hundred million gbogbo wa di òmìnira ayẹpẹlẹ ló kálukọ san èèyàn ogún wọn sì ní wọn sọ mílíọ̀nù mélòó mélòó nàám ẹ́ five five million tọ́pọ̀ àbí àbí ọ̀pọ̀ kọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ òmìnira à wọ́n gan fúnra ara rẹ̀ ọ̀rọ̀ ara rẹ̀ padà tó ń torí di eléyìí ọ̀pọ̀ tó wọ́n pin lórí ara wọn kálukú ọmọ bí ó ṣe ṣe àhá kálukú tó wá ń san kálukú tó ń san èèyàn méjì ni ò tí ì san tiẹ̀ ẹ̀yin méjì ti ṣàkóbá fún gbogbo jẹ̀máàtì. ولا يعتقون إلا بأداء الجميع wọn ò ní rómìnira àfi tí gbogbo wọn bá san pé ẹ sì ti mọ̀ pé tí máa ń kú kọ́bọ̀ ẹrú náà ni wọ́n èèyàn kan tó ṣàkóbá fún gbogbo èèyàn ó yóò gbogbo wọn dẹrú padà ni àfi tí gbogbo yín bá bá dáwó jọ tẹ́ bá san tẹ́lẹ̀ yìí ta ló pé jù ẹni lẹ́rú ló pé jù àwọn ẹrú kò pé àwọn torí ń jọ́tẹ̀ bá ní gbogbo wa ládàáhùn fún ìyọ́jẹ yín pọ̀ ó yàtọ̀ sí èmi ni màá dáhùn fún àsìkò tó bá sọ pé gbogbo aládàáhùn fún wàá rí i pé bóyá àwọn ti ṣetán láti dáhùn fún èèyàn míì yóò máa yín mú ni pé kò burú ó ti jọ́ náà sọ ìdínú ó fi jẹ́ ipò pé olówó láti sọ pé gbogbo oúnjẹ bá san ibà ẹ̀dòmìnira nítorí ẹni tí ò ní lè san yóò mú pé bàbá olówó pétọ a ti sọ fún yín pé gbogbo yín náà láti tán láti túlẹ̀ torí kò sí tá a fẹ́ fi yín ṣe but nínú hundred million ninety five lẹ́rìí san báyìí so tó ti ṣẹlẹ̀ ní pé a ti retí títí a rí pé ẹ̀ you see so therefore ó ti hàn pé ẹ̀ nílé san owó yìí ẹ padà sẹ́ wọ́n níwájú ọba tó lọ ń kọ́ ẹ̀yin ó ti padà sí ẹ̀ tí wọ́n mọ́lẹ̀ <laughs> ẹ̀rọ pé ẹ̀yin ló pé tó sékẹ́ ẹ fọ ìwé fẹ́rú kọ̀ọ̀kan ló pé yín jù ni àbí kẹ́ ẹ kọ́ fún gbogbo wọn lápapọ̀ tẹ́yìn bá jẹ́ ẹni tí ọ̀la mi èwo ló pé jù kẹ́ ẹ kọ́ lápapọ̀ ni tẹ́yìn bá ti láàánú pẹ́kẹ́ ni ẹ ti mọ̀ yín pé majority generally ọ̀rọ̀ wọn èsè déédéé. sàmúdà pé èèyàn kan ni yóò tètè máa bí ó ṣe gba ara rẹ̀ lẹ̀. tọ́ ẹni tó ti wá kọ̀wé ipò ń fẹ́ ra rohun padà. òun náà wá sọ pé òun o òun náà fẹ́ bọ́kùn lọ́rùn ẹrú bàbá òun kan tó ń tó ń ojogun pékin ìwọ tó o ti ìmọ̀ títọ́ lọ wọn náà ń bọ́kùn ọrùn tiẹ̀ gánbẹ́ lábẹ́ òkun ẹni tí ọ̀dà sọ sí ni lọ́rùn tọrùn rẹ̀ láfọ́ wò pọ̀tọ́ sí fóònù ló ń bọ́kùn lọ́rùn ẹrú kan wọlé ìtìlẹ̀ fún mẹ́lì hì á gbọ́dọ̀ tí kò máa náwó rẹ̀ lọ́nà tó wọ́n fi parun mọ́ lọ́wọ́ o pé kọ́ adélé oúnjẹ kọ́ máa jẹjẹ kújẹ kọ́ máa pé wòlẹ̀ yín náà ra wòlẹ̀ yín náà ra àwọn sì rèé tó tutù gbogbo yín lọ torí láìpẹ́ yìí kẹ́nikẹ́ni òun dòmìnira lọ́wọ́ ti bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní nánakúnà lẹ̀ ànígbà àníjọ́ náwó rẹ̀ nánakúnà. ọ̀bẹ̀lẹ̀ hẹ́tẹ́ yọ̀ọ̀tọ̀ títí tó fi dòmìnira ọ̀lẹ́tọ̀ láti kó náà bọ́kùn lọ́rùn ẹnìkan kò sì lẹ́tọ̀ láti náwó rẹ̀ parun ṣáájú kó tó di pé òun náà dòmìnira ara rẹ̀. tó tẹ́lẹ̀ ìbá yé wa á rí i pé ọwọ́ rẹ̀ kò tí ì ṣekú dà kí ló fẹ́ máa lò sí wọn á gbé bọ́ọ̀lù báyìí lòun ṣe bẹ́ wọn lórí báyìí à ń bọ̀ bá dòmìnira tán tẹ́lẹ̀ ìjẹba. wọlé ayẹtẹsẹ wọ ẹni tó kọ wípé òun fẹ́ gba òmìnira kò gbọdọ̀ fẹ́ yàwó. torí ìyàwó kòkòrò jowójowó ni ìwọ́n kọ̀ wípé ọ̀fẹ́ lọ ọ̀fẹ́ dòmìnira o tún á lọ fẹ́ yàwó bí ọmọ gbowó lọ́wọ́ rẹ níbi olóòtú dòmìnira ẹ̀rí pé àánú Islam ti pọ̀ jù ọ̀pọ̀ ntì dáadáa kọ́kọ́ ra rẹ lẹ̀ nà gbọ́ bá gba rẹ lẹ̀ gbaná ni ọlọ́fẹ́ yàwó torí ọ̀rọ̀ ọ̀rùn kọ́ ọmọ owó ìsan àti pé tó bá kú kọ́bọ̀ kan lọ́rùn rẹ tó fi rí san mọ́ ó tún padà sóko àárọ̀ ó tún dẹrú padà nu tọba ti wá kéyàwó sẹ́mi pé gbogbo ọmọ tẹ́ ń bá ń bí talẹ̀ tó ń bí fún olówó rẹ ni. sọ ìdínú tó fi jẹ́ pé wọ́n ní jọ́ fẹ́yàwó. wala yusafiru as-safara al-ba'ida. gbẹ̀wọ̀n èrè ẹ̀dínì sẹ̀yẹ́dẹ̀ kò sí ní rìnrìn àjò tó dínà láì gbàyọ̀ǹda kọ́mẹ́rẹ́ pé ọ lọ para rẹ̀ bí ní ti kò gbéra kọ́ lọ́nà lọ kánù lọ gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹni tí ẹjọ́ kọ̀wé wo rẹ̀ lọ jẹ́ ní máa wo ewúrẹ́ yín ran sá lọ́mọ yín lọ láì jẹ́ pé ẹ̀sùn kù sí lọ́rùn torí àdí pé mọ́tò sọnù náà lẹ́sẹ̀ yàtọ̀ kọ́lé mọ́tò fún mọ́tò yàtọ̀ sí léèyàn kọ́mọ́ bàdí pọ̀ sọnù ni báwo alẹ́ sì máa wò yẹn ràn tí wọ́n á túlẹ̀ láti bí tí wọ́n á lò lọ kánú gbọdọ̀ àfọ ní ká wá sí kánú. tí ọgbà yọ̀dà ìdínú torí pé owó ló ń jẹ. láwọn ìlú láyé tí gbogbo yẹn mọ̀ pé òun náà sáfẹ́ jáde òun sáfẹ́ jáde ẹ̀sẹ̀ bí wáyà wọ́n lù wá lórílẹ̀ wa náà ni ìyà ń jẹ wá lóòótọ́ ìyà ń jẹ wá àmọ́ kò tí ì pọ̀ tó bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá wa dín tàbí kó tiẹ̀ bá wa mú kó pátápátá hmm. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìnkú lójú wà kò sí Sọ̀rọ̀ á ní ẹ bọ́yá láti adílé tẹ́ńbì ojú rẹ wà ní Badagry yóò ní náà náà Badagry inú ìyá kan náà ni tẹlẹbọdà pé rárá ọdà àkútọ́nu ẹ̀ ń sọ̀rọ̀ nù ẹ ti ń bọ̀rọ̀ bọ̀ lomẹ́ẹ̀ fẹ̀ ẹ̀ ẹ̀ Wagadugu ẹgbó kan ó sì fẹ́ lọ bẹ̀ Wagadugu ọ bàbá yọ Wagadugu láìsí ẹ tó bá dọ̀ tí gbogbo òní ṣe é ṣe àmọ́ ẹ sáà ń dọ̀. tọ́ bẹ́ẹ̀ ni ṣé kánù náà nà kánù bá o inú yàtọ̀ náà ni tọ́ òkè bá mọ́rádì ní tí yà ti ń pa wọn ọ̀sàfẹ́ kú nàìjíríà yìí náà tọ́ ẹ rí àwọn orílẹ̀-èdè mi wàláhì ọ̀fẹ́ padà sí nàìjíríà yìí ò ní ọ ó sì ti bọ́rọ̀ rẹ débi pé. no returning zone tọ́lá wọ́n ti tíìsì pásítọ̀tù rẹ̀ sọ́wọ́ tí ọ̀rọ̀ àti ti pásítọ̀tù kí lọ jẹ́ lókèrè ọwà without identification tọ́ nítorí máa ń ṣẹlẹ̀ ní pé láwọn orílẹ̀-èdè míì ẹ̀yin ò tí mọ̀ pé ń gbádùn nísìn torí wọ́n ní tí ọ̀rọ̀ àti yọ̀pọ̀ lọ́lọ́mi tútù ká sọ sí gbígbóná kò ní mọ̀ pa ipe méjì nàìjíríà kọ́ lọ́nà bá mú yàgò mẹ́ àmọ́ gbádùn tí ń bẹ́ ń bì wàláyé àwọn gbádùn kan bẹ́ ń bì tó sí lamẹ́ríkà àwọn gbádùn kan bẹ́ ń bì tó sí gbogbo olóyìnbó àwọn olóṣì burúkú wọn yẹn àwọn gbádùn kan bẹ́ ń tó ṣe pé kò síbi tó ti fẹ́ rí àwọn kí nàìjíríà ní ìsìyà just moving about kò sẹ́ni tó ní ara tó àpò rẹ kí lọ́wọ́ àlápò rẹ ta ni ọ́ ta ń bí ọ́ identity card ṣe kí ni ẹ identity <laughs> àwọn ìlú kan wà láyé tó ṣe é pé wàláì bí ẹrú wọn máa tiri tirẹ̀ ó sì tún máa gbé tọ́ rẹ̀ mí pé tọ́ adúpẹ́ tọ́ lọ́sẹ̀ <laughs> so nísìn òtú ẹrú tó lè rìnrìn àjò láti ro bíi síbàdàn láì gba ìyọ̀ǹda wa written permission pé èmi bí ìgbà tí mo sọ pé èmi olówó rẹ̀ <laughs> wàláhì pé èmi garantọ̀ rẹ̀ kí wọ́n ní garantọ̀ kí ló lówó the same thing náà ni pé èmi olówó rẹ̀ mo yọ̀ǹda pé kó travel láti Ògbómọ̀ṣọ́ bí lọ sí Ìbàdàn kò sì gbọ́dọ̀ táyọ̀ Ìbàdàn tó bá táyọ̀ Ìbàdàn tẹ́ ẹ bá mú ẹ mú wálé <laughs> ẹ dákun ẹ sì lẹ́rú tọ́sàmúlówó rẹ̀ lọ́wọ́ bí tí bá bọ́ ọ mú pé o ti ń kọjá tóńgéètì ẹ̀hún kó ti mórí lọ́nà èkó ni ẹ kó ti wà níbi tí wọ́n ti lè rọ ọmú nù. torí tọ́lọ̀ láyé yìí ló ní yìí tá à ń sọ̀rọ̀ sí sànà. ọ̀ adìlẹ̀ tán ọ̀ adì kàkà di kúkú ọmọ tètè kò sírú ẹ̀ tẹ́tẹ́tẹ́ àtẹ́ńtò sí ọ lókèrè lẹ̀ kórìí bẹ́ẹ̀ nìkan náà fẹ́ lọ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí wọ́n sọ pé ẹrú ọ̀gbọ́dọ̀ tíráwù lọ sí ibi tó jìnnà láì wàláì bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú lónìí kọ́dà àwọn ìlú òyìnbó tẹ́ rí yẹn àwọn ìlú òyìnbó tẹ́ rí yẹn all under the guarantorship of somebody ni wọ́n máa sọ bẹ́ẹ̀ làwọn ìlú lárúbáwá tó lówó wọ́n máa sọ all under guarantorship ni wọ́n ní ìsìlò sílé ta búrẹ́dì àtẹ̀wá o wọ́n lọ mọ̀ ẹ́ ṣe o wọ́n lọ ń ṣe búrẹ́dì wọ́n náà ló ń ṣe búrẹ́dì wọ́n lọ ń ṣẹ́wà. àmọ́ gbogbo owó tó ń pa ọ́n oògùn òsì bí ọ̀dà kó o sí ṣọ́ọ̀bù pẹ̀lú ọkọ̀ tiẹ̀ ó sì ló kọ ẹlòmíì ni ó kọ ẹni tí ọba ọ̀sọ̀nà tó ti rí ìwé tó ti ń gbèlú inú ọ́fíìsì wọn kò kọ tiẹ̀ síbẹ̀ ìwọ kò lólúwa ló kọ tiẹ̀ ìwọ <laughs> ọlọ́mọ ta wọ́n lọ ń ta fúnra rẹ o àmọ́ ń ta fún gàrẹ́ ni wọ́n ló lówó tó fi bẹ̀rẹ̀ rẹ o láìláì lọ́lọ́ bí ó ṣe dáa náà kálukú bá jáde ká gbogbo tó bá wá pa ó lè pàṣẹ fún wò kó tó bẹ́ẹ̀ ẹni tí o fún kọ rẹ̀ sí gbogbo ṣọ́ọ̀bù yẹn oní ọmọ náwó bó ṣe wù oní ọmọ pé ẹ kò burúkú wọn náà jẹun bàbá sì fẹ́ mu mílíkì kò burúkú o mú o ẹ́. <laughs> nínú owó rẹ nínú ogún tiẹ̀ subhanallah alazim gbogbo ṣe ń ṣẹlẹ̀ nu láwọn ìlú mi láyé wọ́n á máa lò ọ́ gẹ́gẹ́ bí ẹrú ọwọ́ wọn bá tọrọ kọ́bọ̀ tí wọ́n bá wá rí kó délé ìwọ náà bá tún máa ṣèṣe fòtírù rẹ abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin tí wọ́n lù pọ́npọ́ ó tún délé tó tún gbé mọ́ọ̀kì àdúrà ẹ̀ka ti jẹ́ mọ́ lọ òun ìbá gbọ́n wọn á rí gbà mọ́ lọ. pẹ̀lú ìtumọ̀ sí pé wọn bá tà ń bá ń rí ẹja máa bẹ náà kọ́ bá àfàlùbáràkà wàláhì tẹ́lẹ̀ ń bá sọ tójú òun rí lókèrè tí wọ́n lọ. a ah, onímọ̀gbàdọ́ mọ̀ sórí kan lẹ̀ dúpẹ́ tọ́lọ̀ ọlọ́run sóore fún ọ. torí ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ pé wọ́n ti fẹ́ rú yìí tó pọ gbọ́dọ̀ rìnrìn àjò tó dènà wàláì bẹ́ẹ̀ wọ́n ti fọ́pọ̀lọpọ̀ tọ́jú òmìnira lókè pẹ̀lú. mi. tọ́ wọ́n yìí náà máa jẹ wọlé وإذا مات وله ولد قام مقامه وأدى من ماله ما بقي عليه حالا ẹrú ti kú ẹrú tún afọmọ ẹlẹ ẹsìn mọ̀ pé ìdájọ́ bàbá ní ìdájọ́ ọmọ ìdájọ́ ìyá ní ìdájọ́ ọmọ lópin ìgbà tí o bá ti jẹ́ pé ọ̀gá rẹ̀ ló bí ọmọ yẹn fún ẹrú kú lórí pé ń sanwó tí ìrara rẹ̀ padà ajẹ́pọ̀ ọmọ ni ó ti kò bá a ní pé torí kó ti kú ọ̀tá nù kọ́tá o ọmọ ni ọmọ sanwó nso tí bá ti sọ náà tẹ́lẹ̀ wípé tó bá yẹ kó lọ́mọ owó tó kọ pé wọ́n máa san náà ní ọ̀sán tó àtọmọ́ fi di òmìnira torí ẹ̀ ńgbà tó ń bá kú ńkọ́ ọmọ ni wọ́n máa san owó nìṣó ńgbà bá ti sán tán adékòkò máa lọ nù ọ̀rọ̀ pé ẹ torí pé jẹ́ lómi ọmọ rò ní pé gbọ́ àlànú wà ojú ní rojú tánú eró ti kú ọ̀rọ̀ àánú ọ̀tọ̀ ọ̀rọ̀ owó ọ̀tọ̀ mo rò pé yé wa bẹ́ẹ̀ ni sẹ̀rí à ń ṣàlàyé fún wa torí pé tó ń pé àánú àánú àánú ni wọ́n fi to gbogbo ètò owó gbogbo owó wa tá a náà ni ó pòórá gbogbo owó olówó tí ń bẹ lọ́dọ̀ tiwa náà kọ́ ìní ọ̀sọ̀nù torí látàrí àánú ọ̀làánú ni tọ́ ọ̀dà máa mú ìwọ náà sọ ni onú òpin kí ìwọ náà máa ṣé àwọn èèyàn rẹ̀ tọ̀ wọn gbà mọ́ pọ̀ ní rí gbà ọ́. ṣe ìdínú tó ti jẹ́ pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó kálukọ́ ọmọ ẹja jú ni ẹni tí ó fún yàn ọjà jú ẹni tí ó gbà ó gbòjú ẹ̀yìn títí kálukú sí ń rẹ̀tọ̀ rẹ̀ gbànú. ẹ̀yìn wá ní kẹ́ bàbá kú tẹ̀ wá ní sànú ọmọ ni àánú bá owó rẹ̀ ní owó bàbá olówó yẹn ni. ẹ̀ sọ́bà wù òun fúnra ara rẹ̀ tó ní òun yá ṣe rẹ̀ nǹkan mìíràn amẹ́kọ̀ sọ bẹ́ẹ̀ èèyàn á sọ pé ọ yẹ kó lè yá àà ọ yẹ kó lè yá ṣe rẹ̀ ẹ̀ ń ṣe wáàzì nù yẹsi pé ń pa aláṣẹ tẹ́lẹ̀ bá yé wa ajẹ́ pé kú rẹ̀ kò pé kówó wọn tán o àmọ́ àǹfààní tó mọ́ òní ni pé bàbá rẹ ti ń sẹ́ díẹ̀díẹ̀ ìyá rẹ ti ń sẹ́ díẹ̀díẹ̀ tó ń rí tán tán ti kú yìí àgbà wọn láyè kọ́ ọwọ́ owó tó sẹ́lẹ̀ kan náà kálukú sinmi kò sí tó burú ń bẹ̀. torí ẹ̀ wọ́n wá rí sọ́mọ́ máàhù min waladihi máa baqi ọmọ rẹ̀ ní ojogún yòókù yóò jogún àti sàn yòókù sọ́nà pé ọ̀nà àbáyọ kan bó tilẹ̀ jẹ́ pé kéèyàn gbọ́n ọ̀nbẹ nínú ètò tí islam mú wá nípa ọ̀rọ̀ owó ṣùgbọ́n kìí ṣe ọgbọ́n jàǹbá ọgbọ́n ká máa rẹ̀yàn lẹ́yìn irú ìtọ́pọ̀ fún ọmọ yorùbá yẹn kìí ṣe wà tó dáa àwọn ọ̀pọ̀ láti tètè jàǹbá ara wọn nítorí owó ìwà tí ọ̀dà ni wàláì kọ̀ọ̀gbọ́n ń ni kò jẹ́ ni tí ọpọlọ rẹ̀ mú bérebére nípa ọ̀rọ̀ owó dọ̀dà ni ṣùgbọ́n má jàǹbá má jàǹbá má gbẹ̀yìn bá tọmọlàkejì rẹ jẹ́ má dínà má má ṣèṣe pé wọ́n nìkan náà lówó mú èèyàn yòókù kò ní nǹkan fowó ṣe irọ́ lásán kíkọ́ ẹ̀sẹ̀ máa pera rẹ lọ́mọ anífowó ṣe táwa ló lè pẹ́ fi ṣe èmi wọn náà kálukú ní bí wá ṣe ọ̀wá iwájú olóúnjẹ ní ìsìn àá sọ pé ẹ bá mú ẹ kìnníkà kìnníkà gbọ́ ya lọ bá pé pẹ̀ ó pé téèsè pórí rẹ ṣòṣẹ́ ẹ pé bí wọ́n máa wínú gbogbo èèyàn ló lówó fi ṣe nǹkan so ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ní máa ń ṣàì ní làákà ìwà àwọn èèyàn kan wà tó jẹ́ pé kò sí bí ìrẹ́pọ̀ ti lè wà láàrin rẹ̀ àtàwọn tó bá ti dọ̀rọ̀ owó ọmọlúwàbí máa bàjẹ́ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́jọ́ ń jà báyìí nítorí pé bóyá ń gbọ́dọ̀ àtàmọ́ yín lọ́wọ́ bóyá ti máa kọ́sọ́mà yín ọ̀sẹ́bùrú yín ọgbà ọmọ yín lọ́wọ́ ẹ̀ ó rí pẹ́yìn nìkan lẹ́ ń ta nǹkan yẹn lágbègbè yẹn ọ wá lọ ibi tí wọ́n gbà dọ́dọ̀ yín òun náà lọ sí ṣọ́ọ̀bù yẹn bẹ́ẹ̀ ẹ̀rí pé ti ń ṣẹlẹ̀ nu láwùjọ nísìnyí so irú àwọn eléyẹn àwọn ọgbọ́n tó kúrú ni tọ́gbọ́n bá sì kúrú wàhálà ni a gbọ́dọ̀ máa wówó lọ́nà tí ọ̀tẹ̀ ó fi máa tẹ̀lé ká máa wówó lọ́nà tó gbàdá ìtọ́lọ̀ ó kùn kálukú yóò kùn náà. àmọ́ tí a bá ti jẹ́ kí ọmọ ìyá ti ń bẹ láàrin wa kọ́ bàjẹ́ nítorí owó a lè rówó fi ra ọmọ ìyá yẹn padà o a lè rówó fi ra ọmọ ìyá yẹn padà. torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ìgbà tí wọ́n ń sọ pé tọ̀ rẹ̀ ò ní gbé wọ́n dàbí kẹ́nìkan jẹ ọ́ lówó náà nínú ìsìn ó ti wá kú ọwọ́ sọ pé wọ́n gbowó rẹ̀ wọ́n ní ah bàbá ti dájú pọ̀ kò dájú owó rẹ̀ ní torí sọ́wọ́ ẹgbẹ́ yìí náà ẹgbẹ́ yìí náà gbowó yìí ẹ̀ kò sí pọ́ dájú owó rẹ̀ ni tẹ́ ẹ̀ má sì fẹ́ san láyé ẹ̀dájọ́ dọ̀rọ̀ ẹ̀jẹ̀ àti ọ̀dọ̀ tí wọn náà máa ti sọ́ di òtítọ́ o èdè kó àwọn sọ pé kíni kò sí ẹni tó lè bá ń sọ kò sí ẹni tó lè bá ń sọ tó eléyìí sọ̀rọ̀ ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ẹ̀kọ́ tẹ́sí Islam kọ́ wa ní pé táàbà ti fi gbèsè káàsì lọ́nà tọ̀dà ọwọ́ kó ti dé wọ́n mọ̀ pé ẹni tó kú jẹ́ ọ lówó wò ó sì gbowó rẹ̀ ó ti tó èdè pé wọn máa jírí ojoojúmọ́ <laughs> so pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ inshallah níwọ̀n ọ̀sán àwọn náà mọ̀ pé ń bẹ lọ́rùn òkú àwọn. tẹ́ wá lè fi àwọn ọmọ lẹ́jọ́ lórí bàbá wọn tó jẹ wá lówó dáadáa a lè fi wọn lẹ́jọ́ dáadáa sáàmà ni àwọn kọ́ làwọn jẹ lówó ọlọ́ba bàbá àwọn sáré àwọn àpè owó tẹ̀yìn náà ń pín yín bóò ló ṣe jẹ́ ti yín tí bàbá yín ni ẹ kó lọ́ọ́ bá ń sáré. ẹ̀rẹ́ bẹ́ẹ̀ torí bàbá yín náà ló lówó yẹn kó lọ́ọ́ bá ń sáré pé ló àwọn àlàyé láàjẹ àlàyé ní san gbèsè òkú jẹ bá láàyè ó sì jẹ owó òkú tó filẹ̀ náà ni ó san gbèsè rẹ̀ torófin ṣeré àsọ pé alọ́gọ́nùmọ́ bẹ́lọ́gọ́rùn ẹni tó bá jẹ adùn rẹ̀ òní ọ̀jẹ̀ ìtọ́kàn rẹ̀ ẹ̀fẹ́ ilẹ̀ ń jẹ àǹfààní owó rẹ̀ nísìn ẹ̀yin náà lẹ́gbẹ̀ẹ́ wàhálà rẹ̀ kò sì tó kọ sọ pé à ah, nígbà tí mo ti fẹ́ jogún wọn mo ní jù wọn lọ mi ní jù ah, wọn lọ gan lọ́dà san gbèsè wọn. tẹ́lẹ̀ túmọ̀ sí pé gbogbo gbèsè tí òbí rẹ bá fi sílẹ̀ kò sọ́nà àbáyọ fún ọ. ẹ̀yin náà lẹ́sàn tẹ́ ẹ bá sì san bàbá yín màmá yín yẹn wọn ò ní nísinmi kódà ó tún wá nu ádàr pé wọn ò tiẹ̀ ní rálì jẹ́ náà wọ̀ kẹtó san gbèsè ìdẹ́yìn ọmọ pé ẹ̀rí bàbá kan lálàá ó ti kú láti ọdún mélòó ẹ wá rí i pé àpáta ní ń fọ́ lálùkìyàmà wọ́n lálàá lálùkìyàmà ọwọ́ àrí pápáta ní ń fọ́ wọ́n á ṣe tẹ̀síìr gbígbẹ́ pọ́n táwọn ti pé ogún rẹ̀ tí wọ́n ti pín ni ogún tí wọ́n ti pín báwo ìlẹ́yìn lẹ́ẹ̀mọ́ ẹ̀yin lẹ́ẹ̀mọ́ tó ṣe yín tẹ̀sí owó ran tẹ́ ẹ̀ pín kíkálukú ọgbà tiẹ̀ eléyìí ò kó bókù ẹ̀yin náà máa ń tẹ̀sí ẹ̀yin tẹ̀ kú láyé ṣùgbọ́n ètò lè kó bókù ni kí ọjọ́ pọ̀ jẹ́ nìkan lówó ọjọ́ nìkan ní kankan ẹ̀yin ọ̀sán eléyìí ni ló lè kó bókù nù sàárè ní òtún kó bá jọ́ gbẹ̀ndà kìyà àmọ́ pé àìpín dúkìá rẹ̀ ní kó wàhálà bá gbogbo eléyìí ọgbọ́n Yorùbá ni bí pé tá a bá parọ́ bẹ́ẹ̀ báyà wọ́n tètè pín so eléyìí ẹ̀yin láàpẹ ẹ̀gbọ́n ẹ̀ ń wowó ran owó èdè sákàdá mẹ́rin lọ ẹ̀ tètè pín kíkọ́ alùpùpù ọmọ tiẹ̀. torí ẹ̀ àfààní wọ́n ilẹ̀ mẹ́kùn fi máàlì wọ́n fẹ́ ń bí ha ìnáwó nujuma tó bá yẹ kó owó tí ẹni tí ń sanwó yìí tó fi sílẹ̀ kò lè ká owó àti rárá rẹ̀ padà ó ti kú fa kò lè ká owó àti rárá rẹ̀ padà àwọn ọmọ òsì lówó kankan àjẹpọ̀ àwọn ọmọ máa gbìyànjú láti san wọ́n máa san díẹ̀díẹ̀ ilé ìjẹ̀bi tá a dùn sí lónìí àmì ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó ràn wá lọ fún fún alágbọ̀ọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti máa fa àwọn tá à ń gbọ́ yé sí wa o kó tí wọ́n láwùí jáde kó má ṣe níbàálẹ̀ jọjọ́ gbẹ̀dà lùkìyà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب ẹ tó bá ṣe ẹrú tó fún láǹfààní àti máa ṣiṣẹ́ kan ní abẹ́ ọ̀gá ẹ̀ tó máa rí owó láti dá padà. alhamdulillah a ti ṣàlàyé pé ní kété tí lówó bá ti gbà fẹ́rú láti kọ̀wé àti rárá rẹ̀ padà ó sì gbọ́dọ̀ yọ̀ǹda fún láti máa dá tẹ̀sí ẹ̀sìn nítorí kò sí bó ṣe lè rówó tí ó fi rárá rẹ̀ padà nígbà tí ọba láǹfààní àti ti fẹ́ kìí sì ṣe pé islam nìkan lọ jalè kó sọ rárá rẹ̀ padà torí ìdí eléyìí olówó rẹ̀ ọgbà fún láàrin ìgbà tí wọ́n ti kọ̀wé òun pé gbogbo sẹ́tí máa ń ṣe nísìnyí olólówó rẹ̀ nínú owó yẹn ni ó ti máa san ni ó ti máa san owó padà fún ọ̀gá rẹ̀ láti sọ rárá rẹ̀ padà. Àìsàn ìyá tó bí ọmọ ẹ̀kọ́ ọkùnrin tí wọ́n ní ẹ̀rí ọmọ ẹ̀kọ́ yìí. Ìyá ṣe ìyá mi lè dùn ìyá ẹ̀rí. Ṣé kí ìyá tó bí ọmọkùnrin kan, tọmọkùnrin yóò sì wá níyàwó tí ìyá rẹ̀ sì lẹ́rúbìnrin ṣé ìyá rẹ̀ yẹn ó lè bùn ní ẹrúbìnrin yẹn kọ́ máa bá lò bẹ́ẹ̀ ni ó lè bùn lẹ́rúbìnrin yẹn kọ́ máa bá lò ọmọ tó bá sì bí fún ọmọ ní ọmọ jẹ fún ọmọ tó bá bí fún ọmọ ni ọmọ jẹ fún so eléyìí jẹ bẹ́ẹ̀ eléyìí ọwá kò túmọ̀ síyàwó kò sì dí àyè ìyàwó èèyàn bá ní ẹgbẹ̀rún ẹrú á sọ pé kò sí níyàwó kó sì máa bá gbogbo wọn lò kò sí níyàwó ọ̀tọ̀ níyàwó ọ̀tọ̀ sì lẹ́rú náà ló fà ló fi jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run tó bá níyàwó kan ìyàwó méjì ìyàwó mẹ́ta ọwọ́ alẹ́rú mẹ́wàá àwọn ìyàwó yìí lọ́mọ pín ọjọ́ fún jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n àwọn ẹrú yẹn wọn ò ní ọ̀sán wọn ò sì lóru ọ gbọ́dọ̀ pín kankan fún wọn àtòrí wọn ẹsẹ yàwó ṣùgbọ́n gbogbo ìgbà tó bá rìn sí ọ pọ̀ fẹ́ bọkàn nínú wọn lò ìbáàjọ òru ìbáàjọ ọ̀sán o lè lọ bá wọn kọ bá wọn lò kó ti padà sọ́dọ̀ ìyàwó tó wà kọ bá wọn lò kó padà sọ́dọ̀ ìyàwó tó wà òsì bùkátà kọ ẹsẹ máa gbàyọ̀ǹda lọ́dọ̀ ìyàwó wọ́n fẹ́ lọ bẹ́rú báyìí rárá o lópin ìgbà tó ṣe wípé jésù pé tí wọ́n bá ti lọ sọ́dọ̀ ẹrú ò ní padà wá sọ́dọ̀ ìyàwó tó ní alẹ́ ọjọ́ yìí ọjọ́ ìbò ṣe jẹ́ ṣùgbọ́n alẹ́ nígbà tó ṣe pé lábẹ́ òfin ọlọ́run ìyàwó ni tóòrùn bá ti wọ̀ ìyàwó tó sún ọ̀dọ̀ rẹ̀ ló ní òru yẹn títí tá àlùfáàjà rí òfin yọ ọ̀ lẹ́tọ̀ọ́ sí pé o lò nínú àsìkò tiẹ̀ fẹ́rú. ẹ̀hẹ́n tó o bá ní nǹkan kan ṣe pẹ̀lẹ́rù rẹ àjẹpọ̀ wáyé lọ́sàn kó o fìdí sẹ́lẹ̀ sáwálé ni bẹ́ẹ̀ sì jọ máa fi tẹ́ǹtì ẹ̀yin lẹ́jọ́ mọ̀ náà. ìyẹn ni pé tí ìyá yẹn bá bùn lẹ́rú kò sí wàhálà ń bẹ̀ ọmọ tó bá sì fi sùn òun lónìí torí pé a ti sọ pé ọmọ tẹ́rù èèyàn bá bí fún yàn ọmọ èèyàn ní kìí ṣẹrú nítorí pé a kìí lọ́mọ ẹni lẹ́rú kọ́mọdómìnira ṣùgbọ́n tí olówó yẹn tí ìyá mú ní ẹrú tó bá wù láti bọ́kùn lọ́rùn ẹrú yẹn kó sọ́dọ̀ ma kó wá fẹ́ kó bá jẹ́ pé n tó ṣe dà eléyìí la ti sọ ṣáájú tẹ̀ bá gbàgbé pé ǹjẹ́ tí ẹni tó lẹ́rú tó bá bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ tó sì wù láti fẹ́ ẹrú yẹn ṣé bíbọ́ tó bọ́kùn lọ́rùn rẹ̀ ó ti tó sọ̀dá àpè àbí yóò ti sẹ̀sẹ̀ sọ sọ̀dá àpè mi kí ẹ bá nàbì sallallahu alaihi wasallam ṣe sọ́kàn nínú àwọn ìyàwó rẹ̀ ìmáàmù Ahmed ó ní bíbọ́kùn lọ́rùn rẹ̀ ti tó ní sọ̀dá àpè kí ẹ bá nàbì sallallahu alaihi wasallam ṣe ṣe gbogbo àwọn olùmọ̀ ní bíbọ́kùn lọ́rùn rẹ̀ kò tó nítọ́dá ló ṣe ṣùgbọ́n yóò san sọ̀dá àpè nítorí pé lẹ́yìn ẹjẹ́ tí ànábì yàtọ̀ sẹ́ni tí èsè tí èsè ànábì sallallahu alaihi wasallam. أم الولد مدبر أم الولد مدبر مكاتب القن مبعض مبعض من باع ضاد wọ́n gbọ́dọ̀ ya wọn. ẹni ká máa ya bàbá àtọ́mọ ìyá àtọ́mọ ẹni tó wá ra ẹrú. bàbá ló ń bùkátà torí pé masha allah ó lágbára tí lè bó ń ṣiṣẹ́ tó ń fẹ́ lò fún kò ní kankan tí wọ́n fọmọ yẹn ṣe ìyá ní bùkátà torí pé wọ́n fẹ́ máa lò kò sí kankan tí wọ́n fọmọ ṣe á sọ pé sílẹ̀ títí tá a fi tí ń a lè dá ìyá tà a lè dá bàbá lásán tà nítorí ká má bàa pín wọn ká má bàa dípò abẹ́bí tí wọ́n jẹ́ nígbà tó pé ìyá rẹ̀ ti wọ̀ ọmọ náà wọ̀ ọmọ ọmọ gbélé ọmọ tèrè ọmọ ọmọ gbélé ọmọ tèrè ọmọ lo bàbá wáhà kẹta. نعم kí ni ọ wà nù wè sí mùkátàbà ọkọ àbí mùkátàbà pẹ̀lú ọ̀gá eléyìí ìmàkàtó tó dá dúró ní nínú fiqh wọ́n ń pè ní ilmul wasā'iq ìmọ̀ nípa bá ti mọ̀ ọkọ̀ gbogbo contract àwọn tíra tún wà ní pé léyìn ẹ̀rẹ́gẹ́dẹ́ tí wọ́n kọ́ náà ní pé mi lágbájá tó ń jẹ́rú fún lágbájá òun kọ̀wé pẹ̀lú ọgọ́ òun lórí kíkún wọn san owó tó wọn fi rárun padà owó náà ti dẹ̀yẹ báyìí lórí pé tó ń bá tí wọ́n máa san díẹ̀ díẹ̀ lórí pé tó ń bá ti san tán o òun dòmìnira so àwọn ẹlẹ́rìí sì ni wọ́n jẹ́rìí kọ́lá ṣe eléyàn nìkan tó ń gbà lérò pẹ̀lú kìtàbà ṣùgbọ́n wọn ò ní sọ pé gbàgbà ìpàtó ìní ọ̀sán tán torí tí gbàgbà ìpàtó bá tó tí ọ̀bá rí san tán ọ̀gá ló pé àbòsí ó sì wà ń bẹ̀ lórí ẹrú lórí pé gbogbo ìgbà tí wọ́n bá ti sátá o àmọ́ màá sá díẹ̀ díẹ̀ níbẹ̀ ṣé yóò sọ yìí tí wọ́n máa sá ní díẹ̀ díẹ̀ yẹn àbí kò ní sọ àwọn ètò pọ̀ jù nínú àwọn olùmọ̀ọ́ ni ọ̀sọ̀ torí kọ́ mọ̀ déré bíkọ́sọ pé lóṣooṣù oyè báà ló wọ́n máa tọ́jú owó tọ́jú ọjú torí pé Islam gan lára ńgbà tó ní kí wọ́n bọ́kùn lọ́rùn ẹ̀rù kò fẹ́ kó pẹ́ jù kò fẹ́ kó pẹ́ jù ọjọ́ ìbò ṣe jẹ́ kí ni ìbéèrè kejì yẹn. oyún oyún tó ní di lọ́wọ́ láti sanwó ẹ̀yìn gbà tí ọba ti di lọ́wọ́ mẹ́yàn máa tàn sùn. <laughs> torí pé oyún tó di lọ́wọ́ yẹn ọmọ ẹ̀yìn ọmọ ọ̀gá rẹ̀ ni káyé pé ọ̀gá ló lóyún fún. àmẹ́jíjọ́ ọmọ ọ̀gá rẹ̀ tọ́jọ́ ọmọ ọ̀gá rẹ̀ kò òmìnira títí tọ́gọ̀ òfin fún ní òmìnira àbí títí tí ọ̀gá òfin kú tọ́gà bá kú yóò dòmìnira nítorí pé ó lè padà di tí ó bọ́ sínú òpin ọmọ ìyá yẹn yóò bọ́ sínú òpin ọmọ rẹ̀ a sì ti mọ̀ pé níjọ́ tí màmí èèyàn bàbá èèyàn ọmọ èèyàn tó bá ti lè dẹrú fún yàn níjọ́ náà wọ́n dòmìnira èèyàn gbọ́dọ̀ ní bàbá rẹ̀ lẹ́rú èèyàn gbọ́dọ̀ ní ìyá rẹ̀ lẹ́rú èèyàn tó gbọ́dọ̀ ní ọmọ rẹ̀ lẹ́rú níjọ́ tó máa rẹ bá ti dẹrú rẹ ó dòmìnira níjọ́ tí bàbá rẹ bá dẹrú rẹ ó dòmìnira níjọ́ tí ìyá rẹ bá dẹrú rẹ ó dòmìnira mo rò pé yé wa. ọ̀nà wo nísìn káyí pé ẹnìkan wà tó ń jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí wa lọ bá àwọn kèfèrí jagun àsìkò tí wọ́n bá àwọn kèfèrí jagun yìí báyìí àwọn mùsùlùmí borí wọn wọ́n wá mú apá kan nínú àwọn kèfèrí wọ́n mú wọn lẹ́rúgùn àsìkò tí wọ́n wá pín àwọn ẹrúgùn yìí èyí tó bọ́ sínú pín tiẹ̀ wọ́n bá jẹ́ bàbá rẹ̀ wọ́n jẹ́ bàbá rẹ̀ tọ́ tí bàbá èèyàn bá jẹ́ ẹrú tí bàbá èèyàn bá jẹ́ ẹrú fún yàn á jẹ́ pé bàbá ti dòmìnira o tí bàbá èèyàn bá jẹ́rú fún yàn bàbá ti dòmìnira. tó báyẹ̀ tó bá jọ́ máa rẹ ó ti dòmìnira wàhálà kẹrẹ. ṣé gbogbo tọ́lọ̀ ń ṣe ló fi mọ́ ẹ̀sìn Islam gẹ́bí tawhid gẹ́bí sọ́dá zakia hajj. Ramadan pé gbogbo ẹ̀ náà lọ́jọ́ ọ̀ràn yẹn lórí ẹrú aljihad gbogbo ẹ̀ lọ́jọ́ ọ̀ràn lórí ẹ̀ àfi tófin bá yọ tọ́sí àyọkúrò rẹ̀ ìbéèrè yẹn lọ pàtàkì pé à ń sìn sọ̀rọ̀ ẹrú ọ̀rọ̀ ẹrú pé àwọn náà hmm, ilé yẹn ìbéèrè tó pàtàkì ṣé gbogbo ohun tí wọ́n ṣe lófin lórí tiwa náà lọ́jọ́ òfin lórí ẹrú bẹ́ẹ̀ àyàfi tí sẹ̀rí àbáṣà yọ kúrò rẹ̀. nísìnyí tawhid ọ̀ràn yẹn ni lórí ẹrú náà ọ̀pọ̀lẹ́ ọ̀ràn yẹn ni lórí ẹrú. ó tilẹ̀ jẹ́ pé kọ́lọ́ ti sọ láti ń jẹ máa kìí sọ̀ràn yẹn lórí ẹ̀ torí pé rẹ̀ tọ́gá rẹ̀ ni kó ti sọ láti nídìí iṣẹ́ tọ́gá rẹ̀ fi sí ni. bẹ́ẹ̀ ni sọ láti jùmọ̀ kò ní lọ àyàfi tọ́gà rẹ̀ bá yọ̀ǹda fún un. bẹ́ẹ̀ ni wọ́n á ṣe sọ̀látù kò tó òfin kankan tó bá ti nídìí kókó fi tẹ́ tọ́gà rẹ̀ fi sílẹ̀ kò ní lọ àfikọ́ gbà yọ̀ǹda. zakia kò lówó tó fi yọ zakia tó rò àtòwò rẹ̀ gan tọ́gà rẹ̀ ni. bákan náà àwẹ̀ ọgbà hajj kò lè lọ sí hajj torí tó lọ sí hajj kò ní jẹ́ hajj tó tó láti pé má tó sèmi mà wọ́n tún wọ́n rọ̀ tún ájì ní ìṣe tọ́gà rẹ̀ bá gbà kọ́ lọ sí nígbà tó jẹ́rú tó bá ṣe kò tí tò jẹ́ tó bá dòmìnira yóò tuntun ṣe jihad kò lè lọ sí àfi tọ́gà rẹ̀ bá yọ̀ǹda fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá ní sí síkìrì náà ẹni tó kú tí wọ́n á pé ẹ̀ta lọ jẹ lówó tani bàbá yìí jẹ lówó tani bàbá yìí jẹ ẹnìkan kan wá ẹ wá ní sẹ́gun ó sì dájú pé bàbá yìí jẹ àwọn èèyàn lówó gbàtẹ́yìn ti mọ̀ ẹ̀yẹn lọ́sán lórí ìgbà tó bá ń ṣèwà ni ìbẹ́yìn lẹ́ ń wọ́n náà báyọ̀ fókù yìí ẹ̀yìn wọn sọ pé gbàtẹ́yìn kankan ti wá àwọn àti pé bàbá ò jẹ wọ́n lówó nu ẹ sì rí tí bàbá ti kọ́lẹ̀ torí ìmọ̀ tẹ̀tẹ̀ sọ pé ta ni bàbá jẹ lówó yẹn ẹ̀ lákọ́lẹ̀ tẹ bá lákọọlẹ tó kù ti kọọlẹ pípọ̀ ń jẹ lágbájá yé báyìí ń jẹ lágbájá yé báyìí ẹ̀yin ò nídìí láti máa sọ pé ta lọ́jẹ́ lówó torí gbogbo èèyàn náà sọ pé ọjà àwọn lówó tó máa rí kó fowó lẹ̀ àbáwọn tí ń bẹ̀rù ọlọ́run torí pé kálukú ó fi lọ yín pé ẹ ẹ sọ jáwa náà lọ dẹ̀ wò àmọ́ àwọn tí wọ́n kú mẹ́rin láwọn olówó tí ọ̀jẹ́ nìkan san lówó tí gbogbo èèyàn sì gbéwèé wá pọ̀jà àwọn lówó torí wọ́n rí kó fowó lẹ̀ wọ́n retí pé àwọn pàdé jọ gbé dàrú kìá àwọn kọ́lọ́ fi àjẹ àwọn àwọn jẹ eléyìí láyé ná. tó àti máa sọ pé ta lọ́jọ́ lówó yẹn tẹ́ ẹ bá lákọọ́lẹ̀ tẹ́ ẹ bá lákọọ́lẹ̀ ẹ tẹ lọ gbọ̀nà àkọọ́lẹ̀ ń pé lágbájá bàbá wa kọ́ọ́lẹ̀ fún àwọn jẹ lówó tí wọn ò tí ì san wọn ò tí ì san èló lówó náà tẹ́yìn mà iye báyìí ẹ̀sán wọn fún un. ìjẹba tọ́. So, tó máa jẹ́ pé kéde lẹ́yìn kéde ẹnìkan wá wá ẹ̀ lákọọ́lẹ̀ ẹ wá ní sọ́nà wọn yá fi bàbá yín lórí owó tó jẹ àbí ìyá yín ọlọ́run ní yá fi rẹ̀ o torí àìwá kò túmọ̀ sí pé ẹ ti san gbèsè àìkò ti wá kò túmọ̀ sí pé wọ́n gbọ́ wọ́n yá fi yín bí wọ́n bá gbọ́ wọn sáfẹ́ fún àwọn yá fi yín torí di ẹlẹ́ owó yìí ń bẹ lọ́rùn bàbá yìí ń bẹ lọ́rùn ìyá yìí wọ́n sì sájọ́ gbé dàgbìyà owó èèyàn kéé gbé owó téèyàn jẹ̀yàn dúkìá sọ jẹ̀yàn kò lè gbé wá sánà lópin ìgbà tí ọba sọ fún ìyá àti àìsí ìkówó làlùkìyàmà táàkùn gbogbo ẹ̀ lásán iṣẹ́ rẹ̀ náà ni wọ́n fi tàn àwọn iṣẹ́ rí tí ó tó mélòó fún ara ti ná tán kí wọ́n máa kó àìdá tí wọ́n lé ọ lórí lókù torí ẹnìkan ò ní yáàfin ẹnìkan jọ gbé dàrúkìyà ọlọ́nkọ́ yáàfin wa ọlọ́nkọ́ sànù wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka